إنها بجلالها الآيات فيها هدى وسكينة وثبات رتل ما استطعت عروبها وابذل فؤادك إنها النفحات مخشعا متدبرا تذكر ذاك هذا هو الوحي المنزل الحمد لله نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مدل له وما يضلل فلا هادي له وأشهد أن إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته gẹ́gẹ́ bí iṣẹ́ wa ní ah, ojoojúmọ́ Ramadan báyìí òun náà ni iṣẹ́ àlàyé ọ̀rọ̀ Ọlọ́run ọba iṣẹ́ tafsir a wà nínú iṣẹ́ àlàyé lórí Suratu Ibrahim alayhi salatu wassalam àníbí ọlọ́run ọba tí ọlọ́run bá fi súra yìí sọ lókọ insha Allah ta'ala láìpẹ́ abẹ́rẹ̀ tán rẹ̀ Allah subhanahu wa ta'ala ó wá jẹ́ kó yé wa níbi áyà tí a bá dé ó ní wa qala ash-shaytanu lamma qudiya inna Allaha wa'adakum wa'da haqq أعوذ بالله من الشيطان الرجيم وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعلى الحق ووعدتكم فأغلقتكم وما كان لي عليكم من سلطان إلا سجد جندي ولا تلوموني ولومون ṣe àlàyé ní èní òun ni àtibọ̀ta gbogbo ẹni tó bá ṣe dáadáa gbogbo ẹni yóò tó bá dẹ̀ ṣe aburú àtibọ̀ta aburú náà bẹ̀ fún gbogbo ẹni yóò tó bá fẹ́ ní àtibọ̀ta dáadáa láyé ọdẹ̀ fẹ́ ní àtibọ̀ta dáadáa ní alkiyama ó gbọ́dọ̀ máa lékún dáadáa gbogbo ẹni yóò ti bá wá ti ń ṣe bí ti ń ṣe tí ọ̀dáa kọ́mẹ̀ pé àti bọ̀tán burúkú ń bẹ fún Allah subhanahu wa ta'ala ó wá jẹ́ ká tayé mọ́ tí ó ṣẹlẹ̀ lálqiyama ìgbà míì àwọn alẹ́mọ̀kan máa ń sọ pé ta ló dọ̀run bọ̀ rí ẹjọ́ yé wọn pé ẹni ó láyé tó ọwá gbá lódodo ọ̀gbá lódodo àti bọ̀tẹ́ yìí ń bọ̀ lámàhálì kò sí tàbí ṣùgbọ́n àti bọ̀tán bọ̀ wá láyé ń bọ̀ wá ní alkiyama ní ẹ ló fi yẹ ká ṣe dáadáa ẹwà rí nínú àwọn ìṣẹ̀lẹ̀ tí ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ń sọ àlàyé fún wa nínú suratu Ibrahim yìí ó jẹ́ náà àwọn mùmìní nínú àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ òun ni gbogbo aye patagba awa ìsìpẹ̀ ta ni ó sìpẹ̀ wa níwájú ọlọ́run ọba ó wà lọ sọ́dọ̀ àwọn ànábì ọlọ́run ọba níbi tí gbogbo padà sẹ́rí sí ọ̀dọ̀ ànábì Muhammad ni sallallahu alaihi wasallam ta níbi bá wá sípẹ̀ ọlọ́run ó gba ìpẹ̀ yẹn yóò fi tọ́lọ̀n bá ṣèdájọ́ ọmọ náà yóò wọ náà ọmọ àlìjẹ́nà ó wà àlìjẹ́nà ẹ wá rí àwọn mùmìní ìsìpẹ́ ànẹ́bí Muhammad sallallahu alaihi wasallam òun ni wọ́n fi wọ àlìjẹ́nà ọmọ náà wà mọ́ nítàmá lọ́dún ìsù tó tẹ̀lé wípé bóyá ìsìpẹ̀ kan ibilis kọ́lọ̀n sọ akóònú aburú ẹ̀ wọ́n wà rò pé ẹ̀tàn jẹ́ àdéhùn burúkú àdéhùn rọ́ tó ti bá wọn ṣe bóyá yóò ṣe máa wọn láà bóyá wọn ó dẹ̀ rúrí gbà lọ́dún ìsù àbúrísù tẹ̀ ní nǹkan pàtàkì kan tó lè ṣe fáwọn báwọn àti ẹ̀mẹ́ pé tẹ̀mọ́ yìí kò fẹsẹ̀ rinlẹ̀ lẹ́mìí àwọn torí pé òdodo ti hàn sí wọn níjọ́ náà ọlọ́bàá Allah subhanahu wa sọ pé wa qala ash-shaytanu lamma qudiya al وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد نعم àṣetán nígbàtá àwọn ọmọ náà kàn lọ́dọ̀ ẹ̀ àṣetán ló máa sọ pé àà ah, ọlọ́run ọba bá yín ṣàdéhùn èyí òun àdá àtínátì rúsùlì lérí àwọn àwọn òjíṣẹ́ rẹ̀ tó bá yín sàdéhùn sáwọn òjíṣẹ́ ọlọ́run ọba kà fún yín ipé báyìí lọ́rọ̀ sí rí báyìí lọ́rọ̀ sí rí wọ́n fẹ̀rí hàn yín wọ́n sàdéhùn fún yín pé ẹni tó bá tẹ̀lé àwọn àlìjẹ́nà jẹ́ tiẹ̀ ilé ìdẹ̀ra ní àtibọ̀tán rẹ̀ ọjà sí ẹ́ àdéhùn òdodo nìyẹn àṣetáni wọ́n sọ pé wàwá tukùn fa àkláfùtukùn àmì ìbáyín sàdéhùn máa yapa

àṣetán ń bẹ níbi ẹni tó yẹ kúrò mọ́ báwọn èèyàn sàdéhùn rọ́ yìí sàdéhùn yìí ò dẹ̀ ní jásí kankan lọ́lọ́ fi sọ nínú sọ́ọ̀tù nìsá ó ní ya'idukum wa yumannihim wa ma ya'iduhum shaytanu illa ghurura وما يعدهم الشيطان إلا غرورا الله سبحانه وتعالى ó ṣàlàyé pé àṣetánù ó máa bá wọn ṣàdéhùn òyìnmọ̀ ní ìhìn tí ó ọlọ́pàá Allah subhanahu yóò yé wa ń pé wa ní àṣetánù bá wọn kankan àyàfẹ̀tàn jẹ́ nìkan ó kàn tẹ̀ wọ́n ni kò síbi tó fẹ́ bá wọn dé irọ́ lè tún pa fún wọn àdéhùn rọ́ tí ó lè dá nǹkan kan fún wọn òun lè tún bá wọn ṣe gbogbo nǹkan táwọn èèyàn náà ní lẹ́mílé nì ìpé à kódà àwọn ìlúmí ìgbà ìpé táwọn sí inú kọ àwọn iṣẹ́ tí ó mọ́ wà dìjẹ́ náà ní iṣẹ́ ọba òfin rán òjíṣẹ́ kankan ni èṣù ní gbogbo ẹ̀ kódà àwọn olóòsàgán tó yabálìkì àmọ́ ṣe rí ẹlẹ́bọ yabálìkì àmọ́ ṣe rí àwọn ẹni tí èé ṣe ṣe rí ẹ̀ pátá وما يعدهم الشيطان إلا غرورا ìtànjẹ ni o kò rí sí àdéhùn òdodo Allah subhanahu wa ta'ala ó wá tẹ̀síwájú kí ni èsù ń sọ ó ní wa ma kana li alaykum min sultani illa an da'utukum fastajabtum li wa ma kana li alaykum min Ọlọ́bà Allah subhanahu wa ta'ala, ó wá ní, Èṣù sọ pé, wà máa kana li alaykum, wà máa kana li alaykum min sultan, ní ò lágbára kankan lé yín lórí. Ẹ̀yin náà mọ̀ pé ní ò fókun fàyín, kí ló ṣẹlẹ̀? Ó ní pé, illa an da'utukum fastajabtum li. Ó ní, àyàfọ́ àwọn anẹ́bí ọlọ́run ọba wọ́n gbé pípè ìró àwọn àfà wọ́n pè yín ẹ ṣe tọ́lọ́run ẹ má tẹ̀lé sù ẹ tẹ̀lé wọn èmi náà bókun fún yín lọ́rùn mọ́kàn pè yín ẹ̀dẹ̀ dá mi lóhùn ọwá ní fàlátà lùmú ní wàlúmù àǹfúsàkan fàlátà lùmú ní wàlúmù àǹfúsàkan àwọn òjíṣẹ́ ọlọ́run bá pè wọ́n ti gbé ẹ̀rí dúró ẹ́n àkọ́ọ̀mọ̀tí àlékùnmù rúsùn àlèhújẹjà wà àdílàtí sọ̀híhà wọ́n gbé evidence tó clear wọ́n gbé dúró fún yín àlàsídìkì mà já ukúmbì òdodo tí wọ́n mú afin látọ̀dọ̀ ọlọ́run bá wọ́n gbé dúró fàkọ̀lá tó wọn fàṣírìtùm ìlàmà àǹtòfì ẹ̀yin ò tẹ̀lé àwọn òjíṣẹ́ lẹ ti dàdàkúdà báyìí subhanallah èsù tí ń pè wọ́n lọ síbi orin ẹ máa gbọ́ music èsù tí ń pè wọ́n lọ síbi ẹbọ ẹ máa lọ yẹsẹ́ wò èsù tí ń pè wọ́n lọ sí pé ẹ máa lọ tí wọ́n kàn mọ́ wọ́n pè ní orò gbogbo àwọn nǹkan rọ́ tí wọ́n kàn gbé kalẹ̀ yìí èṣù wá bàbà rẹ̀ fún wọn ó kà á kún nǹkan agbára tó ju agbára títọ́ lọ́wọ́n ọba lọ ó pè fún wọn bẹ́ẹ̀ èṣù fi ìtànjẹ ti gbogbo àwọn nǹkan wọ̀nyí ó wá padà jáwọ́ kù lára wọn pé à kí lòun fi mú yín ṣe báwọn òjíṣẹ́ ọlọ́run ọba ti bí ẹ̀rí dó fún yín ṣe báwọn pè yín lọ síbi nǹkan tó dáa ẹ́ tí wọ́n dẹ̀ ṣàlàyé ọ̀nàmọ̀ tó kẹ́ síbẹ̀ ilẹ̀ tẹ̀lé à tó bá rí bẹ́ẹ̀ fàlátàlú mú ní wàlú mú àǹfúsakún fàlátàlú mú ní wàlú mú àǹfúsakún ó bó ti wá rí yìí náà kò tún mọ síbẹ̀ à ọ̀rọ̀ ti débi ó déjò yìí ma ana bi musrikhikum ma ana bi musrikhikum wa ma antum bi musrikhi ó ní èmi ò wá lè yọyín kónú aburútẹwà yóò kí wá yọyín kónú náà òun ò lálìjẹ́ nǹkan tó ń fẹ́ fún yín mọ́lé nì torí pé ayé ń bíbà yìí wallahi Jésù fúyẹ́ ìyà ti bẹ̀lá kẹyàmọ́ ó fúyẹ́ rẹ̀ fáwọn tí ń tẹ̀lé ọmọ ẹ̀nà ìlúmí tó bá fẹ́ dáná anítọ́lọ́n ah, bá fi àjẹ́ nìkan sí sójú ẹnìkan wá ní subhanallah ìbẹ̀nà ìlúmí ti ń dáná ah, ṣe báyìí láwọn kọ́kọ́ jẹ náà ẹni tí ayọ̀ dá fún alìkìyàmù lè dá fún so tán bá sáyé yìí tán àwọn mẹ́lọ sàlìkìyàmù oríṣiríṣi ọ̀rọ̀ tànjẹ ní ìtọba jọ kó bá dálìkìyàmù tó bá padà rántí kóhun ti sọ gbà àwọn àgbákò báyọ̀ mọ̀ pé ah, Eh, èsù tàwọn jẹ òun tẹ̀rí ara wọn jẹ àmì sọ yíò kún gbogbo àwọn tí wọ́n gbà tẹ̀jẹ̀ yìí tó bá dá kẹyàmà yọ́ mọ̀sọ̀ pé fala talumuni wọ́n ni èmi ò lè yọ yínkù nù tẹwà yìí o ọ̀nà tẹ dá àkójọ agbára àwọn lọ kódà àwọn òjò máa bẹ́nu àwọn tí ó jọ jìyà yìí lálùkìyàmà ni ẹgbẹ́ ti tẹ̀lé pípè irọ́ tó ń pè yín un ìgbà tí Allah subhanahu wa tó ti ṣẹ́ tọ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala tó ti sọ́dí rajim ẹni tọ́lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala tó ti yọ kúrò kẹ́ tó gbé jìnà sí kẹ́ tó ti di ẹni ẹni ìgbé ìsúná wa ń wájọ ìsúná wa ń wájọ ìsúwárí pé àtàrádámọ̀ lòun ti kọsẹ̀ àrádámọ̀ yìí òun ó wù abájámọ̀ gún ṣe wọná tágbára àwọn ọ̀bá ka àrọ́mọdọ́mọ rẹ̀ ò ní borí bọ́ ló fi ń sọ wípé pípé láàkùdánà nínú ìbáàdìkà na sí ìbá mafurúdọ̀ pípé ìrí olúwa àwọn èèyàn wọ́n ma múnú àwọn èèyàn na sí ìbá mafurúdọ̀ àwọn ulama àwọn mufassirun wọ́n tún sí pé wọ́n ma mú 999 nínú 1000 lò wọ́n ma mú táwọn jọ wọ́ná ọlọ́mọjá sí nínú wọn nínú 1000 ẹnìkan ní ọmọ mórí bọ́jọ́ ma wà lè kọ́lọ̀bà Allah subhanahu wa ta'ala bọ́mbà àdìjẹ́nà bá ṣe kéré tó kọ́lọ̀bà kọjọ kọ́kà akúnnú wọn in tọ́lọ́wọ́ àfi gbàdúrà wọn àfi ká dúó lórí bí tí Ọlọ́run bá pè wá sí àfi ká dúó lórí ìlànà àwọn òjíṣẹ́ torí pé ní bá pèsù lọ àbàwọ̀nà ẹni bá dúó lórí ìlànà àwọn òjíṣẹ́ òun ni ó bá wà àdìjẹ́nà èyàn gbọ́dọ̀ mójútó ìjọsìn ẹ̀ ó gbọ́dọ̀ mójútó ìlànà títí ń lo ìjọsìn yìí wípé sí lànà ìbátọ̀ lọ́wọ́ bá mú tó bá tà níbi àmàhàmà mú tó bá bá mú ẹ̀ èyí wọn ni ó ṣẹ̀ṣẹ̀ wà lórí tí ó lè gbé wà jẹ́nà tí ó bá bá mú tí ó bá bá wa ta'ala kọ́lọ̀ mọ́ ṣe wá ní ọmọ náà ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala ó wá sọ wípé ń sọ nípa tí èsù ń sọ fún wa wípé inni kafartu bima ashraktumun inni kafartu bima ashraktumun ní à èmi ohun èsù náà Ah, òun ti di kèfèrí òun tako ogun tẹ́ gbogbo tẹ́lẹ̀ fi ń pè òun yẹn gbogbo tẹ́lẹ̀ fi ń fòun kẹgbẹ́ ọlọ́run ọba yẹn ah, òun ti tako torí pé ẹ̀yin náà ń kọ́ ẹ gbọ́rọ̀ sọ́lọ́run ọba lẹ́nu àìgbọ́rọ̀ yín sọ́lọ́run ọba lẹ́nu òun náà yọwọ́ kù lọ́rọ̀ yín lẹ́ni àfọ́fà yín òun ló bí gbogbo ilé ìfún yín o ẹ wo ẹni táwọn èèyàn ń tẹ̀lé ẹ wo ẹni tó yọ pé àwọn èèyàn ń torí rẹ̀ wọ́n para wọn lé ní ẹwẹ́n tó ẹpá àwọn èèyàn torí rẹ̀ wọ́n fi jọsọ náà balẹ̀ ẹwẹ́n tó ẹpá àwọn èèyàn torí rẹ̀ wọ́n gbọ́rọ̀ sọ náà balẹ́nu ẹwẹ́n tó ẹpá àwọn èèyàn torí rẹ̀ wọ́n gbọ́rọ̀ sáwọn òjíṣẹ́ Ọlọ́run balẹ́nu ẹwẹ́n tó ẹpá àwọn èèyàn torí rẹ̀ wọ́n dìdàkudà ìwọ̀kuwọ̀ ìsọkúsọ ìjẹkújẹ ìmukúmu gbogbo tọ́lọ́run bọ̀ fẹ́ gbogbo tá níbi ń ṣe yìí yóò wá yọwọ́ kò lọ́dọ̀ ọ̀rọ̀ wọn yóò tó wá pé òun tako yóò wípé inni kàfàrùtù bí máa aṣìrọ̀tùmú ní min qabl inni kàfàrùtù bí máa aṣìrọ̀tùmú ní min qabl ó ní èmi à mo sàtakò fún gbogbo tẹ́ ṣe o gbogbo pé ẹfi ní kẹgbẹ́ ọlọ́run à ẹ̀yin lẹ́mọ tó kàn yín o ẹ̀yin lẹ́mọ tó bá yín òun ò lẹ́mìí rẹ̀ ń tóun o òun takò yín ẹ̀yin náà lẹ dáràn èyí náà lẹ́dàgbé Allah subhanahu wa ta'ala ó ń sọ fún wa pé gbogbo àwọn tẹ́yàn ń pè lẹ́yìn ọlọ́run gbogbo àwọn táwọn èlòmí máa lákẹgbẹ́ lẹ́yìn ọlọ́run èsù tí wọ́n bàbàrà kí tún kẹta ni wọ́n bàbàrà àwọn èlòmí àwọn ànẹ́bí ọlọ́run ọba tí ó gbéra wọn kalẹ̀ tí kọ́ máa pè àwọn ń tí ẹ bá lọ wo inú ìwé tí ọlọ́nsọ kàlẹ́fà níbi yẹ́ di sàtakò fún tí ẹ bá lọ wo inú àwọn àgbékalẹ̀ tawhid ìmọ́lọ́ọ̀bá táwọn ànábì pèpè sí ẹ di sàtakò fún ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala ó wa ń pa pé ẹ sí lórí àwọn ìlànà àwọn níbi ọlọ́ọ̀bá èṣù ní ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ òòṣà ọ̀pọ̀lọpọ̀ ìtakùtọ̀ ọlọ́ọ̀bá ó dì sáyẹn nǹkan yìí ni ẹ máa lọ sí lẹ́yìn ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ó jí kó yé wa láwọn ọ̀nà tó pọ̀ níbòmí tàbá lọ sínú suratul A'raf ọlọ́run bá sọ pé wa man adallu mimman yad'u min dunillah كانوا له أعداء وكانوا بإبادتهم كافرين ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم الناس كانوا لهم وكانوا بعبادتهم كافرين وإذا أشر الناس وإذا أشر الناس كانوا لهم أعداء وكانوا بعبادتهم كافرين nam ẹjẹ́ kákọ́ obìnrin sí ajúká tó lọ irú rẹ̀ náà bẹnu suratu Maryam ọlọ́bà Allah subhanahu ta'ala ó ní tó bá jẹ́ alìkìyàmà ẹ́ àwọn nǹkan ó ní ó ṣẹlẹ̀ láàrin àwọn tí wọ́n ń bọ àwọn nǹkan míì tí wọ́n ń sin àwọn nǹkan míì lẹ́yìn Ọlọ́run ọba nǹkan tó ṣẹlẹ̀ lálùkìyàmà kó tó jẹ́ alìkìyàmà ni ó ṣẹlẹ̀ ẹ̀rí Allah subhanahu ta'ala kò sẹ́ni tó sọnù tó kódẹ̀ kò bá jọpá níbi ọlọ́ọ̀bá lè yẹn ń pè mùsùlùmí mi lé ní tí wọ́n pé ṣéhù lágbájá ẹlòmí ṣéhù Ibrahim ní ń pè ẹlòmí ṣéhù abẹ́kọ́dìrì ní ń pè ẹlòmí ṣéhù tíṣe ní ń pè ẹlòmí ọ̀pọ̀lọpọ̀ pé àwọn ṣéhù ṣéhù ṣéhù wọn ẹlòmí pé búlàlà wọ́n gbà pé òun ló gbà wọn àwọn ìgbàgbọ́ yóò yàtọ̀ sí ìgbàgbọ́ àwọn olóòsà nítorí olóòsà náà gbà pọ́lọ́run bá but gbogbo tí wọ́n ń jọ́sìn fún yìí wọ́n gbà pé òun ni ó bá wọn kọ́ntàtì ọlọ́run ọba ẹ́ àwọn olẹ́nu táwọn lè fi pọ́ ọlọ́run bá direct ìpèpè yìí náà làwọn àfáà náà dẹ̀ gbẹ́sẹ̀ lé lórí táwọn náà ń sọ pé àwọn àwọn kan ní ọmọ bá wọn pọ̀ ọlọ́run àwọn gbà pé àwọn làwọn súnmọ́ ọlọ́run so àwọn làwọn mọ̀ bá àwọn èèyàn pọ̀ ọlọ́run káwọn èèyàn sàtìmọ̀ wá sọ́dọ̀ àtàwọn kódà wọ́n fàyè ilẹ̀ ẹ̀fẹ́ ní bá fẹ́ pè wọ́n ẹ̀pẹ̀ wọ́n ẹ̀pà wọn ah, àwọn ọmọ bá yín pọ̀ lọ́wọ́n ọba ọlọ́run ò nídìí wàsáìd ọlọ́run ò nídìí akàṣọ̀ kódà nínú nǹkan tí ma ń bá sàmọ́yàn jẹ́ lọ́wọ́ òun ni kí yóò mákàṣọ̀ ẹ́ wípé àwọn èyí àwọn ọmọ pè wọ́n só àwọn ọmọ bá wọn pọ̀ ah, ń bẹ fún nǹkan tí ń ṣe yẹn o tí ń pe ànẹ́bì lẹ́yìn ọlọ́run ọba tí ń pe ànẹ́bì àbí tí ń pe wòlíì lẹ́yìn ọlọ́run ọba kí ló fẹ́ sọ nípa àwọn tó jẹ́ christian wọ́n mùsùlùmí tó ń pe ṣe Ibrahim wọ́n mùsùlùmí tó ń pe ṣe Abdulkadir ìwọ́n tó ń pe ṣéwù eh, àwọn ṣéwù ṣéwù ṣéwù ṣéwù bláàlà kí ló fẹ́ sọ nípa àwọn kèfèrí kí ló fẹ́ sọ nípa christian kódà tabatúníkáwò nǹkan tí wọ́n ń pè àti tí christian ń pè ó sì ń kẹ́ tó mú christian di kèfèrí tó ju pé ń pẹ̀lú mí lẹ́yìn Allah subhanahu wa ta'ala lọ ń pè ànẹ́bì ọlọ́run ọba tọ́lọ́ ọba gan ọmọ challenge yìí sọmọ mọ́díàm tó bá dé alkeyama ṣé pé ìwọ ẹ́ ṣé pé ọlọ́ pèrè àti yẹ́ bí ọlọ́run ọba fáwọn ènìyàn lẹ́yìn Allah subhanahu wa ta'ala ok a wà sọ fún ọ pé tó bá yẹ pé ọba ní ìwọ ní right láti pe ẹlòmí lẹ́yìn Allah subhanahu wa ta'ala ìwọ ní right láti pe ṣéwẹ́ ìwọ ní right láti pe àfẹ́ ìwọ ní right láti pe àwọn wọ̀nyí a wà sọ pé Christian ìjọ lórí jù ọ lọ sábáni ká gbé ẹni tí wọ́n ń pè kalẹ̀ ká pé ẹni tí kírísítẹ́nì ń pè kalẹ̀ tí wọ́n fi di kèfèrí tí tó fi di kèfèrí ojú pé ń pe Ìsá Mọ́ríàm lọ́lọ́wọ́n ọba lọ ìwọ tí wọ́n wá ń pe ṣéwù àwa gbé ṣéwù rẹ kalẹ̀ a gbé ànábì Ìsá gbé kalẹ̀ inú ṣéwù rẹ àti ànábì Ìsá Jesus èwo ló lóore jù sábà padà rí pé ṣíwù rẹ̀ ní kò tún lóore tó ànábì Ìsá ẹ́ a wà rí pé ìwọ gan tó sọnù ju àwọn àwọn Christian tó ń wí lọ a ní gbogbo ẹni yóò tó bẹ́ ilé pẹ̀lú mí lẹ́yìn Allah subhanahu wa ta'ala èèyàn ní pè ní ẹ́ màláíkà ní pè ní malakun muqarrabun aw nabiyyun mursalun ànábì ọlọ́ọ̀bà kan ní pè ní àbí wòlíì kan ní pè ní àbírin ní pè ní gbogbo tí yẹn bá ń pè lẹ́yìn ọlọ́run ọba ọlọ́run ni wà mọ́ni àdọ́lù mẹ́ni yẹ̀dẹ̀ ẹ̀rù dùn nílọ Náà ọlọ́ni kò sẹ́ni tó sọnù tẹ́ni tí ń pẹ̀lú mí lẹ́yìn Allah subhanahu wa ta'ala man la yastajibu lah ẹni tí ò lè akbar. Ta ni nínú àwọn ànábì ọlọ́run ọba yìí tó jẹ́ pé wọn kódà àwọn tí sọ pé ya Rasulullah kò bí bí yẹ bí wá tẹ́dẹ̀ ara gbogbo tí ànábì ìjòlá ànábì wá dáhùn pé èmi Muhammad o kò sí àwọn tí a ń pè jesus eh, jesus jesus jesus jesus gbogbo àjọ tí pè ìjò ní isa dáhùn pé naam oh yes kò lè dáhùn báwọn èèyàn ò ṣe dáhùn gbogbo àwọn tí ń láwọn ń ta kútùbà yàásín kútùbà sáwákà kútùbà kìníkan tí wọ́n lọ pé ya rọ̀kọ̀rọ̀kọ̀ ya ìlú ya jàbàrẹ̀ jàbàrẹ̀ ya ìlú gbogbo tí wọ́n ń pèsò dáhùn lóhùn tí ó bá tí ìkẹ́kọ́ bá dáhùn lóhùn èsù ni ó dáhùn lóhùn ọlọ́ ni wàmẹ́yìn ومن أضل مما يدعو من kò lè dá wọn lóhùn torí pé kò sí bẹ̀ tó bá bẹ́ ńbẹ̀ gan kò lè sí tí wọ́n fẹ́ ṣáájú ọsọ pé kí ni ṣó àwọn ni ó gbà wọ́n lẹ̀ so tó bá gbà wọ́n lẹ̀ òun ló ṣe gbá báyìí fáwọn òun ló ṣàwò kan báyìí fáwọn ṣé òkiri tó bá dá wọn lóhùn bẹ́yẹn kò lè sí tí wọ́n fẹ́ ẹni tẹ́ lọ bá ikúkú fún ilọ́mọ kìí sóhun lọ́lọ́mọ kìí sóhun lájẹ́dà ẹni tó kèéso òun ló lówó lọ́dọ̀ ẹni tó ní kó tún ìgbésí ayé rẹ̀ ṣe ẹ́ kó lè tó ṣe torí pé kèéso òun lọ́dọ̀ ẹ̀ kèéso òun ló tó bẹ́ẹ̀ kódà torí kan bá bọ́ sí ọ lọ́wọ́ nípasẹ̀ kó pẹ̀lú mí lẹ́yìn ọlọ́wọ́ba ba nínú ma ìlàbìtọ̀ àti ní tí ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba a lè rí àfikà tẹ̀lé ti jẹ ọ wá ní gbogbo ìdẹ̀ra tí bá ń bẹ lọ́dọ̀ ẹ̀ tí ẹ̀ bá ń rí ìdẹ̀ra ń rówó bó ṣe fẹ́ ń rọ́lá bó ṣe fẹ́ ó nípò gbogbo tí fà ní tó àmẹ́sìn lọ́wọ́ ọba ní pẹ̀lú mi lẹ́yìn ọlọ́ọba ó sọ pé eléyìí ni ìtìraj orí ẹ̀dẹ́ látọ̀dọ̀ ọlọ́ọba ọlọ́ọ̀dẹ́ni níbẹ̀ nínú hadith yẹ́dẹ́sẹ̀ mẹ́nu sọ Bukhari ìbẹ̀ nínú sọ Muslim náà wípé innallaha la yumlil zalim hatta idha akhadahu ọlọ́run ọba máa da alábòsí lẹ́kẹ̀ẹ́ tí tó fi mú hatta idha akhadahu lam yuflih tó bá ti mú báyìí kò ní bọ́ so kíyàn mọ́ wà dúró de ìgbà ní mọ́rò ìdẹ̀ra tí ń bẹ lọ́dọ̀ so tó bá sí lórí ìtẹ̀lé tọ́lọ́run ọba

gbogbo nǹkan tó ń ṣe yìí tó bá jọ pé lórí ìṣẹ́ ọlọ́run ọba ìṣìlẹ̀ ni ọlọ́run ọba ń ọ ni gbogbo ọlọ́run ní ẹ̀rí gbogbo nǹkan yìí pátá orí ọ̀dẹ ni gbogbo ẹni yóò ti bá ń pẹ ẹlòmí ọlọ́run ọba sọ ni ní ni ní ń kan ni ó ti sọnù kò sẹ́ni tó sọnù tó lọ́rọ̀ tó pé wà àbọ́lù yádà ìrìn dún ni àbọ́lù yádà ìrìn dún ni دون الله بل لا يستجيب له بل لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون ọ̀rọ̀ ni wọn ò mọ̀ pé wọ́n ń pa wọn Ìsá tí wọ́n ń pè ọmọ pé wọ́n ń pè òun. Ṣé Ibrahim tí wọ́n ń pè ó ti kú àbámọ̀ àdẹ̀má jẹ́ pé wọn kò ní mọ́ lọ fíṣìsì àwọn fámílì ẹ̀ ẹ́n alágbára tó lè fi yọ wọ́n kò nínú ṣòro ààrẹ wọn gbé kò nílùú rẹ̀ wọn gbé lọ sí ìlú òyìnbó àtúnkú tó ń tààrẹ̀ alágbára kan ṣe òbílálà alágbára kan òun náà mọ́ lọ agbára òun láyé ní kàkà kó mọ́ sẹ́ndẹ̀ tí wọ òun náà ṣe dáàṣíwá láyé yìí ta ló fẹ́ kú gan àwọn náà gbatú láti ní wọ́n fi kú wọ́n á fún tẹ́lì wọ́n wá ń pè wọ́n á ah, ọlọ́lọ́ sọ ni wà mọ̀ ní àdọ́lù mi ma yẹ́dà rẹ̀ mi ń dúnni lọ. وهم عن دعائهم غافلون ayé rẹ̀ o ni wọ́n ṣe nǹkan tí wọ́n ń pè ò dá wọn lóhùn kàátán tó bá tún ádá kìyàmà àti bọ̀tún òtún wá ní dá ọlọ́run pé wáyìí dáhùṣọ́rọ̀ náà sùkánù láhùn àdá ọlọ́run ni à wọ́n takò wọ́n tó ṣáwà lágbéra akálẹ̀ pẹ́ pè wá ifun èsù tó jẹ́ máa pèwú gan èsù gbọ́ tapù wọn ẹ́ lọ́rùn pé wọ́n ìzàmú ìṣòro náà sùkánù láwọn àdá wọ́n wà dọ̀ta fún wọn ẹ̀dẹ̀ pé ah, wá ah, tọ́lọ́wọ́ bá yí ń bẹ́ àwọn ni ẹ̀pẹ̀ tí wọ́n ń pè lẹ́yìn ọlọ́bà Allah subhanahu wa ta'ala ní wa kanu bi ibadatihim kafirin wa kanu bi ibadatihim kafirin ẹ̀rí ìjọsìn tí wọ́n ń jọ́sìn fún wọn pípẹ̀ tí wọ́n ń pè wọ́n yẹn àwọn sàtàkù fún lórí ẹ̀ ọlọ́tún sọ

òun ti sọ̀rọ̀ pé òun takò yí lórí gbogbo àwọn nǹkan tẹ́ ti kẹ́gbẹ̀ òun papọ̀ ọlọ́wọ̀n bá wọn bákan ọlọ́ọ̀bá lásán àtàláwà sàtìbọ̀tọ́ fún pé iná zọ̀lì mínà lahum adabun alim ọlọ́ ni àwọn sọ pẹ̀lú ẹni tí wá gbára ẹni tí ń wọ́ ma ẹjọ́ yẹ pé ìṣòro rẹ̀ ọ fẹ́ tán lẹ́yìn Allah ẹlòmíì ọlọ́run ìtì ìdá lóhùn lórí pèpè rẹ̀ ọ pé ah, shortcut wà náà kó wọn gbọ́nà ẹ̀bùrú kó wọn lọ bọ́ bá nǹkan míì tó ń bá sọ problem wọn tán òun padà bọ̀ ìrọ́lọ́npa kò sí ọ̀nà ẹ̀bùrú kan gbogbo oore lọ ń ṣe fáwọn èèyàn láyé kò sí ìsí tàtọ̀dọ̀ ẹlòmíì wa àtọ̀dọ̀ Ọlọ́run bá ní gbogbo ẹ̀ pátá gbogbo orí tí ń wọ ọ̀dọ̀ àwọn èèyàn láyé ìyọkùn bí aburú ìgbàlà láyé kò sọ́dọ̀ ẹnìkankan tó lè jí wá àfọ̀dọ̀ Allah subhanahu wa ta'ala kọ́dẹ̀ ẹni bá pè nǹkan mí lẹ́yìn Ọlọ́run ọba ló ṣe nǹkan yẹ fún un inú kọ́ jẹ́ haqiqatul khair pàápàá orí ògidì orí àbí kó jẹ́ istidarajan min Allah kó jẹ́ orí ẹ̀jẹ́ lọ́dọ̀ ọlọ́ọ̀bá ọ̀kanú méjì náà ni ó jẹ́ tọ́lọ̀ọ̀bá ṣe fún nítorí pọ́fẹ́ sóre fún kóhun náà dúdá yóò dẹ̀ ṣe fún istidarajan láti fi lè dẹ́ torí pọ́ jẹ́ pèsù eléyìí ó lè wáyé bẹ́ẹ̀ lọ́lọ́ sọ pé inna adh-dhalimina lahum adhabun alim inna adh-dhalimina lahum adhabun alim àwọn alábòsí tí wọ́n ní ìyà ẹlẹ́tẹ̀ ilé rọmọ ṣe ẹwà rí al báwọn ẹni bó ṣe lọ ní kí ló wà ṣẹlẹ̀ sáwọn ẹni rẹ̀ ọlọ́ni wàúdí kí lálẹ́dínà àmànú wa àmìlú sọ̀lẹ̀ àti jannáti tẹ́jẹ̀rì mi tààtì hàdà ní ààbò. خالدين فيها بإذن ربهم Ọlọ́run wa mú àti bọ̀tán dáadáa wá fáwọn ẹrúsìn ọlọ́run ọba dáadáa. Àwọn wo àwọn olùgbàgbọ́ òdodo. Àwọn olùgbàgbọ́ òdodo yìí, ọlọ́ni, wàúdì kílà lẹ̀bí na àmànù. Wàúdì kílà lẹ̀bí na àmànù wà nílùú sọ́ọ̀lẹ̀ àwọn olùgbàgbọ́ òdodo àwọn tó yẹ pé wọ́n ní ìgbàgbọ́ ìgbàgbọ́ wọn ìmánu hom ìmánu alhaq ìmánu sadiq ìgbàgbọ́ tó yè kóró oúnjẹ fún wọn ọlọ́lá àwọn yìí tí gbàgbọ́ dáadáa báyìí ń bẹ fún à oore ń bẹ fún wa o kí lóore tí ń bẹ fún wọn tí wọ́n dẹ̀ tún ṣiṣẹ́ dáadáa àtibọ̀tán wọn àlìjẹ́nà ni wọ́n lọ gúnlẹ̀ sí àwọn àlìjẹ́nà tó lọ́n ti pèsè kalẹ̀ fáwọn tí wọ́n dúó dá ní ọlọ́lówó mú wọn wọ́ ẹwà àwọn ọmọ náà àwọn àtọ̀gá wọn takò wọn Allahu Akbar wọ́n takora wọn ló já sí pé wọ́n máa ń takora wọn láyé wọ́n takora àwọn ẹni dáadáa wọ́n mìírù sọ̀lẹ̀ ha wọ́n ṣiṣẹ́ dáadáa fẹ̀rẹ̀ ìbáadà wọ́n ṣiṣẹ́ dáadáa nínú ìjọsìn wọ́n ṣiṣẹ́ dáadáa ẹ́ nínú ìgbàgbọ́ wọn iṣẹ́ dáadáa òun ni pé wọ́n ń ṣe àwọn ìjọsìn yìí bó ti tó àti bó ṣe yẹ wọ́n hùwà dáadáa sí Allah torí pé òun ló ń lẹ́tọ̀ọ́ sí wọ́n fún ìjọsìn fún Ọlọ́run Ọba wọ́n ṣe dáadáa sí Allah subhanahu wa ta'ala bákanáà àwọn ènìyàn lápapọ̀ wọ́n tún wùwà dáadáa sí wọn torí pé àwọn olùgbàgbọ́ òdodo Allahu Akbar ẹ́n wa amilus salihat tí wọ́n tún ṣiṣẹ́ dáadáa ni a ní wọ́n dá sí Ọlọ́run sáwọn ènìyàn lápapọ̀ bẹ̀rẹ̀ lérí àwọn ẹbí wọn ni àwọn èèyàn lápapọ̀ wọ́n mọ̀ ṣe dá sí wọn nítọ́lọ̀ bá ní wọ́n ṣe fẹ́ni kọ̀ọ̀kan ni wọ́n ṣe tà àti ṣe fún àwọn òní ma sàbúrú sáwọn èèyàn Allah subhanahu wa ta'ala sọ pé وأدخل آمنوا وعملوا الصالحات جنات جنات تجري من تحتها الأنهار خالدين فيها بإذن ربهم ó ní pé àlìjẹ́nà tí wọ́n wà yìí ọlọ́run ní nǹkan ilé ta ọgbà dẹ̀ra ni tọ́lọ́run ọba ti pèsè ẹ̀ kalẹ̀ ẹ́n tẹ́jìrì min tahti al-anhar ilé kan ni ilé ìgbádùn ni ẹ̀rì bàtà nígbà Muhammad sallallahu alaihi wasallam fórún àdìjẹ́nà ó wá ní àdìjẹ́nà ni kọ́lọ̀ọ̀bà òun lábẹ̀ àfi títóbi rẹ̀ bẹ́ kọ́lọ̀ọ̀bà kọjọ jàrí afánú rẹ̀ àfi bẹ́ kọjọ kú síwá lọ́mà àdìjẹ́nà kó mọ́ síwá lọ́mà náà o àdìjẹ́nà yìí ìgbádùn kọ́ ń bẹ́ abẹ́lọ́bà gbogbo gbádùn rẹ̀ kó lọ mọ́ sí iléwẹ̀ nìkọ̀kan wa àdìjẹ́nà yìí ẹ̀rì akírímọ̀dù ọmọ tún sànbẹ̀ odò tí ọmọ sànbẹ̀ ní ẹ̀rì a mọ̀ sọ nígbà míì ìran odò mẹ́rin lọ́lọ́wọ́ bá sọ gẹ́gẹ́gẹ́gẹ́ sọ́tù Muhammad ìran odò mẹ́rin òun ni yóò máa sàn ní abẹ́ àdìjẹ́nà yìí kéèsì omi bẹ́ẹ̀ ọtí ìgbàdùn ń bẹ́ẹ̀ Allah subhanahu ní pé tẹ́jìdì mìí sáàtì alàníhá kọ́ọ̀dìdì na fi ha تجري من تحتها الأنهار خالدين فيها بإذن ربهم أني بإذن ربهم pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu wa ta'ala òun ni wọ́n ma wá fi wà náà gbà jẹ́nà ìṣẹ́wádá di jẹ́nà yìí Allahu akbar a níbi sọ pé mọ́lá àìnàrọ̀ àti ìgbádùn ti ń bẹ́m̀bẹ̀ ojú kò rí wọ́lá ó sẹ́mì abó lọ sí patí kan abó lọ sí ìgbafẹ́ kan abó lọ sí àwùjọ kan tí mo sọ pé àà ah, ìgbádùn wà ń bẹ̀ àwọn jẹ báyìí àwọn mú báyìí àwọn ṣe báyìí ẹni tó ń gọ́nà ní ẹ̀ẹ́ kí lẹ́tọ́ á ṣe ẹ̀ẹ́ ọdún àníbí wá ń sọ pé ìgbádùn ti ń bẹ náà gbà àdìjẹ́nà tí èyàn bá lọ farabalẹ̀ tó lọ ṣe sùúrù tó lọ ṣe ìfaradà tó fi wà náà gbà àdìjẹ́nà yìí máa gbogbo ẹni tí bá ń gbádùn kí ayé ẹ Dubai mo ti lọ gbádùn yìí ẹ mo tún lọ sí tourism a lọ sí India a tún ṣe gbádùn báyìí a lọ sí Europe a gbádùn báyìí gbogbo gbádùn tí èèyàn máa ń gbádùn kí láyé ẹ̀ máa ń là ẹ̀yìn ọ̀rọ̀ àti ojútójú kan ò rírí níbẹ̀ láti jẹ́nà wọ́lá ó dẹ̀ sẹ́nà àti ní wàlá yàtòrò àlàkọ́lbè ẹ́ báṣàkọ́t ní tí ó kọjá nù lákàyè dákan rí péjé tó dúrú gbádùn báyìí ní jíjẹ ni nínú mu ni ní wíwò ni nínú ṣíṣe ni gbogbo tí èèyàn máa ń ṣe tí máa ń gbádùn láyé gbogbo tí èèyàn máa ń gbọ́ tí máa ń gbádùn láyé gbogbo tí èèyàn máa rí tí máa ń gbádùn láyé kò sí ìgbádùn tí ń bẹ náà gbàdì jẹ́nà lọ́lọ́run fi sọ kò sí ìgbádùn tí ń bẹ láyé tó tó ìgbádùn tí ń bẹ náà àlìjẹ́nà ìgbádùn tí ò sí rí tẹ́dà kan ò witness yẹ̀ rí oníbẹ̀nú àjẹ́nà lọ́lọ́run sọ pé tẹ́jẹ̀ rí ní tààtà àdàn ha kèwá sí ìgbádùn kan tí wọ́n gbádùn tí yàn wà kó ń bẹ̀ unlimited period òní ó lò mẹ́ bí ìgbádùn rẹ̀ ṣe wá pọ̀ yìí ah iṣẹ́ wa ọlọ́nkàfà ń kún fún àánú ọlọ́run bá ní ẹni kòkó fi wà ìjẹ́ náà ìyẹn ni àníbì ìyẹn ni túnmọ̀ ọ̀rọ̀ táà níbi ń sọ pé kí síṣẹ́ ẹ̀dá òun ní gbìyànwà nítorí pé àdìjẹ́ ní ìkò síṣẹ́ tó tó rà ìgbádùn yìí kọjá kí wọ́n sọ pé dìde iṣẹ́ tó ṣe náà láti sọ fún ọ̀hún wọ́n sàn lọ́pọ̀ okun ìlọ́pọ̀ bẹ́ẹ̀ torí pé họ́ọ̀lì ní ìnàfihà wọ́n mọ̀ bẹ́ẹ̀ lọ gbére ẹ wo short period rẹ̀ jẹ́ ká wò nínú hadith aníbà Muhammad sallallahu alaihi wasallam aníbà Muhammad sallallahu alaihi wasallam ó ní ẹni tí yà jẹ jù láyé tó bá wá l'opportunity àti wà dìjẹ́nà ó wá wà dìjẹ́nà ní ìṣẹ́jú kan kejì ẹ́ ó wá mú jáde ń bẹ̀ mo máa béèrè lọ́wọ́ rẹ̀ pé àdìjẹ́nà àdìjẹ́nà tó wọ̀ yìí ǹjẹ́ ó tiẹ̀ jìyà rí láyé ìṣẹ́jú kan ni ò lólò wọ́n máa bèèrè lọ́wọ́ rẹ̀ pé tó jìyà rí láyé á alóhun jìyà rí láyé ọwọ́ tẹ́ mọ́ tí ń jẹ́ ìyà bẹ́ẹ̀ níbẹ̀nú hadisi pé tí wọ́n bá mú ọmọ náà kan wọná tí wọ́n bá fàyọ ní nǹkan bí ìṣẹ́jú kejì tọwọ́ náà yẹn ẹni yìí òun ló gbádùn jù rí láyé a bèèrè pé tó tẹ gbádùn rí láyé alóhùn ọ̀gbádùn yìí ìyàṣẹ́jú kan ó mú gbàgbé gbogbo gbádùn tó ti gbádùn láyé lẹ́yìn ọgbọ́dọ̀ fi tẹ̀bà títà ẹjẹ́ kákọ́ sáyé ká tó sálé kí á mọ́ tàbá sáyé táàmà sí rọrùn sọ́run náà a ní ló alẹ́ tó bá yẹn tàbá róhùn náà ni so ayé Èṣù ni máa ń fún wọn ní gbogbo kóòdì burúkú báyìí a máa fún wọn ní fọ́múlà burúkú kó ó sà lè lẹ́tọ̀ sí náà kẹyàmà ni ọwá sọ pé ṣe náà ṣe èyàn lè ró omi tọ́lọ́wọ́ba ni Allahu Akbar ṣe èyàn lè ṣe tọ́lọ́wọ́ba kọ́ Allahu Akbar ọba tí ọlá sánmà ọlá lẹ́lẹ̀ ń bẹ lọ́dọ̀ rẹ̀ so òun lèyàn á fẹ́ máa fi ọlá rẹ̀ jọ ọlá ẹ̀dá kan àbí èyàn á fẹ́ máa fi ọlá rẹ̀ wé pé ẹnìkan tó lè sọ ọlá fún ni kó tó pọ̀ jù tọ́lọ́ọ̀bà lọ kálà Allah subhanahu wa ta'ala gbogbo ọlá ayé ẹ̀rí bí ẹ́dì yìí mẹ́lá kó ọwọ́lọ́bà lásàádára gbogbo agbára pátá ọwọ́lọ́bà gbogbo àkóso pátá òun ni mudabbir kulli shay òun ni ọba tí ń kọ̀ntró gbogbo nǹkan òun ni mudabbirul qawl òun ni kọ̀ntró ayé ní kọ̀ntró al-qiyama àrọ gbogbo ẹni kọ̀ọ̀kan wa ẹdí bàbá wọ́wọ́ ká wà lọ́nà tó awọnú Ramadan kódẹ̀ lómi ẹ́ tó bá fẹ́ dáná ní àà ah, ọlá pé òun wà ní Ramadan ni o ọlá ní oṣù táwọn wà yìí ni o kódẹ̀ lómi ní oṣù inú ló ti mọ̀ promise àwọn èèyàn níyà pé òun jẹun yà àmọ́dẹ́yìn Ramadan ó ti kà púpẹ́ òun bẹ̀rọ ọlọ́ọ̀bá

ọlọ́run ní tí a bá wà náà gbàdì jẹ́nà ẹ̀ aláhàgbà ìdẹ̀ra tó pọ̀ tábàdí ń ka àwọn àyà rẹ̀ a ma kàn torí àkókò ni àbá ma kó wá ẹ́ ní ti jíjẹ múmu ni ní ti ìṣeré ni ní ti ìgbádùn ni kò sí tó ṣe fi wádìí jẹ́nà abẹ́lọ́bà kọ́ máa ṣeré wẹ̀ ní kọ̀kan wa ẹ̀rí ọlọ́run aparí ẹ ó ní ah, kíkẹ́ ọmọ wa wọlé lọ́nà kọnà láàrin ara wọn àwọn màláíkà sí wọn aláhàpá tó dá àwọn màláíkà tí ó wà pẹ̀lú wọn àwọn màláíkà tí a fẹ́ kẹ́ wọn ni àwọn màláíkà tí wọ́n wà ní ìcháìjì pé bóò ní gbádùn wọ́n sì máa lọ gbére ni aláhàpá sẹ́mẹ́ pé ayé yìí dárul fànà òun ilé tí ó tán ni wal akhirah dárul albaqā ilé tí ó ṣẹ́kù ni áàbìhì dáa dáàrò làánà ilé iṣẹ́ ni a wà yìí tún kálukú ti ṣiṣẹ́ ẹni ó ẹwọ àwọn ọmọ náà wọ́n ó ṣiṣẹ́ wọ náà ni à tí bá ń kú láti klọ́ọ̀bù kan yọ́mọ̀ lọ sí klọ́ọ̀bù míì ni ẹ́ tó bá yẹ kọ́ tí ní mu yọ́mọ̀ kan lẹ́yìn ìgbò kan yóò tún mọ̀ mú míì ni ẹ́ tó bá jọ kọ́ tí náà ni ó mu lẹ́yìn kan yọ́mọ̀ mú míì ni ẹ́ tó bá jọ pé gbóná ni yọ́mọ̀ mú kan tọkànràn kan ni so wọ́n stress wọ ni ẹni tó ṣe sìnà náà yóò lè lè lè lè lè lè lè fáyó tó náwó sí ìgbádùn ṣẹ́jú kan àbámà rẹpẹtẹ lẹ́yìn rẹ̀ yóò bá tó continue wọ́n ṣọ́gbù wọ́n ṣe wàhálà ni wọ́n náwó wọ́n nára bẹ́ẹ̀ náà ni o máa dìjẹ́ náà yóò stress awọ àmọ́ yẹn bá ṣẹwárí iṣẹ́ àdìjẹ́ náà ìgbádùn ti ń bẹ nínú iṣẹ́ náà ẹ̀ tí yẹn bá ń ṣe lọ́wọ́ láyé ẹ̀mí ọba ni tí yẹn bá ń ṣe àdìjẹ́ náà ẹ̀mí yọ balẹ̀ tí ẹ bá wá ń ṣiṣẹ́ àdìjẹ́nà ẹ́ inú yọ máa dùn tí ẹ bá ń ṣiṣẹ́ àdìjẹ́nà tí ẹ bá ń ṣiṣẹ́ àdìjẹ́nà ẹ́ inú gbádùn kan ní bí ìgbàtí ẹ̀ tó wà ládìjẹ́nà ni lọ́kàn nínú àwọn àfáà ìbùnkọ́ ìmọ̀jẹ̀ ọ̀sẹ̀ ọ̀rọ̀ ìmọ̀lọ́ ọ̀tàdá ó ní inna fi dunya àlàjẹ́nà àjẹ́nà kan bẹ láyé o man ó ní àdàwáyé tọ́ a òun lè níjọsìn ọlọ́run ba ṣẹ́ni tí yẹn bá wà nínú ìjọsìn ọlọ́run ba yóò dàbí gbogbo orí ayé yìí lọ́lọ́run ti ṣe fún ìhun adàgbé gbogbo nǹkan tí yẹn fẹ́ láyé ọlọ́run ti ṣe fún yàn èyí ó mọ̀ wá tọrọ kọ́ mọ́kò ń bẹ̀ ẹ bá wà àwọn tí ń ṣiṣẹ́ iná yóò mọ̀ ní ẹsà máa bá wa bẹ lọ́run kọ́lọ̀n kó gba kìíní yìí lọ́wọ́ wa ẹsà máa bá wa bẹ lọ́run ẹ́ bẹ́ẹ̀dẹ̀ ni òun náà lẹ́sà ayé yìí a lè select a lọ opportunity àti select kìí jọ pé ẹ̀rí gbogbo ẹnìkọ̀ọ̀kan wa a ní hurriya a ní ìtìyà a ní mashia Allahu Akbar gbogbo nǹkan yìí ni ó jẹ́ challenges gbogbo nǹkan yìí lọ́lọ́run ọba Allah subhanahu wa ta'ala yóò fi ẹ̀gẹ́sì gbogbo ẹni tó wà lórí rọ́ a lè ṣẹṣà àwọn a ní wish a lè wish láti ṣe nǹkan a ní ròǹgbà mo fẹ́ ṣe báyìí nínú láti rí ṣe mo fẹ́ wí báyìí a tún máa rántí pé ah, wọ́n dẹ̀ sọ ń wà sí pé kíní yóò dá wọ́n là nẹ́bí wí báyìí wọ́n lọ́lọ́ wí báyìí gbogbo ẹ̀ náà la mọ̀ níta wá mọ̀ yẹn ọwà ẹ̀ka ṣiṣẹ́ tọ̀ ẹwà rọ́mà jẹ́nà ẹ̀rì táwọn bá ọwà ọmọ wọ́n wúwà fún pé láti pọ́níṣà ọmọ náà ni kọ́lọ̀mọ́jà bá wọ́ àmàláìkà tó wà nù ọgbàdì jẹ́nà

kíkí iná ni kíkí ọmọ àjẹ́nà ọlọ́ọ̀bá Allah subhanahu wa ta'ala sọ ní suratu Zumar ó ní hatta idha ja'uha wa futhat abwabuha hatta idha فقال لهم خزنتها سلام عليكم نعم ونبي ọlọ́pàá Allah subhanahu wa ta'ala bí a bá kọmọ àlìjẹ́nà dáadì jẹ́nà Allahu akbar wọ́n wá sílẹ̀kùn àlìjẹ́nà fún wa tí bá sílẹ̀kùn àlìjẹ́nà fún wa wa qala lahum khazanatuha àwọn màláíkà tó lọ ń fi ti àlìjẹ́nà ẹ wọ́n máa sọ fún wa pé salamun alaykum قال لهم خزنتها سلام عليكم وما صفحك سلام عليكم الله تصنع الصوت رعد والملائكة يدخلون عليهم من كل باب سلام عليكم والملائكة يدخلون عليهم من كل باب سلام عليكم Allah subhanahu wa ta'ala o da so pe ni bi baye malaika ya da quluna alaihim olorun kọjọ ko jojare afanu ra bi be àtijọ́gbọ̀n sórí àríbẹ̀ kó kàwà náà kún ẹni tí ó wà nú ẹ̀njọ́ náà lọ́n káàmù láìkọ́ mọ́ sọ fún pé salamun alaykum wal malaikatu yadkhuluna alayhim min kulli bab wal malaikatu yadkhuluna alayhim min kulli gbogbo ọ̀nà wọ́n máa fi wọlé tọ̀

70,000 náà ni wọ́n bó jẹ́ pé hadith mi tún gbé wá tó fi jáde pé ẹni kọ̀ọ̀kan Allahu Akbar nínú àwọn 70,000 yí 70,000 míràn tó máa wà pẹ̀lú ẹ̀ tó ẹgbẹ́ tàbá tún sírò rẹ̀ lọ ẹ̀rì millions ni wọ́n an bí ọlọ́ọ̀bà Allah subhanahu wa ta'ala kó kàwà náà kúnnú wọn àwọn yíwa wà jẹ́ náà bí gẹ́rẹ̀ hìsá wọn ò ní sí sírò wọ́ àánú ọlọ́run ọba tó parí nìyẹn àbí ọlọ́ọ̀bà lásùn àtàlá kó fi kókó ṣe fáwà náà ọlọ́ọ̀bà lásùn àtàlá kó màrìjẹ́nà wàlìmàlá ikẹtù yẹ̀dẹ̀ kùlú na aléhìn min kulli bábin salamun alaykum èyí tó gbéwà débẹ̀ ní pé tahiyyatuhum fiha salam nǹkan tí wọ́n ma sálámà wọn sálámà ọmọ àdìjẹ́ náà ìkí ara wọn salamun alaikun ni ó lò ọlọ́wọ́n mú wá láwọn àyà mi àti kadun stratorat òun lélé yìí pé wàlì màláì kódà táwọn màláìkà náà bá wọlé tọ̀ wọ́n ẹ́n a màláìkà yìí gbogbo ọ̀nà tó wà lè jẹ́nà wọ́n máa gbà wọlé tọ̀ wọ́n kí ni wọ́n máa sọ fún wọn salamun alaikun salamun alaikun bima sabartum Allahu akbar salamun ìfaradà tẹ́ faradà láyé ẹ́ kí ìkẹ́ ọlọ́ọ̀bá kó máa bá yín bí máa sọ bárùtún pẹ̀lú pé ẹ ṣe sùúrù tó pé sùúrù ọ̀nà mẹ́ta lèyìn mọ́ ń gbà ṣe sùúrù asọ́bùrú alàtọ́ àjìlá yóò máa ṣe sùúrù láti máa tẹ̀lé tọ́lọ́n wọ́sọ́bùrú àmáṣíyàtìlá yóò máa ṣe sùúrù láti lè tẹ̀lé tọ́lọ́n torí pé èso máa kó ìrẹ̀wẹ̀sí ọkàn báyẹ̀ tí ìbáfẹ́ sílọ́n wọ́n máa ṣe sùúrù láti máa fara dání ẹ́n àgbà ìmí tí mo ti gbà látàrọ ti bá ní mo fẹ́ jókòó tẹ̀sírì kan nírọ̀lẹ́ ó ṣe sùúrù ní ẹgbẹ́ tí ó bá ṣe sùúrù kò lè gbàwẹ̀ ọ̀hún ẹ̀rí tí ó bá ṣe sùúrù kò ní lè jìnà sẹ́sẹ́ ẹlòmí kò sẹ́ni tí ò ní yàrá omi ní bẹ́lẹ̀ yìí mi ní mú ní wà gbà fọ́lọ́run tí ó fi dalẹ́ sùúrù ní asọ́bùrù àmáàsì àti lá kórìsì náà kó má ṣe sùúrù ní orí owó haramu lẹ́kọ̀ọ́ náà sùúrù ní ọ̀rọ̀ tí lẹ́kọ̀ọ́ mú sùúrù ní orígbó lẹ́kọ̀ọ́ mú sùúrù ní orá àwọn ọmọ bún lẹ́kọ̀ọ́ bá wọn ṣe sùúrù ní orá àwọn oníranú àwọn ókọ̀kókọ tó bá wùn ni wọ́n sọ wọ́n àwọn èèyàn pàtàkì pàtàkì ní wọ́n eh, ẹ̀bẹ́ àwọn tí a ń pèrà aláàbùsúnà yẹn tí bá jẹ́ ń ṣe kì níkẹ Allahu Akbar òun á ti sùúrù òun bá wọn ṣe kó wọn sàlẹ̀ àchífà àdìjẹ́nà ìyẹn ni ọlọ́ọ̀bà lásán àtàrà sọ pé ẹ́ àmàláìkà yìí yẹ̀dẹ̀kùlúnà àlẹ́yìn min kulli bab lọ́wọ́n ọ̀nà oríṣiríṣi tó wà lìjẹ́nà ẹ̀wọ́n gbà wọlé tọ̀ wọn wọ́n ń gbé salamun alaykum bima sabartum ìkẹ́ ọlọ́run bá kó mọ́ báyín pẹ̀lú pẹ́yìn ṣe sùúrù láti tẹ̀lé tọ́lọ́run pẹ̀lú pẹ́yìn ala al-aqdari al-mu'allima kéyàn ó ṣe sùúrù lórí àwọn kádàrá kádàrá ọlọ́run nítọ́lọ́run kọ fún ni ẹlùmí fi ṣe ń gbáwẹ̀ yìí ń gbáwẹ̀ ní fún kò jẹ kò rí mú ìsànsì sùúrù náà ni kódà àti jẹ́ àti ẹsínú rẹ̀ sàárì rẹ̀ sùúrù ní fi ń gbé ìjọ bá rí ìjọ tí ò rí yóò gbà fọ́lọ́wọ́n bá ẹ́n ìṣe sùúrù ni ẹlòmíì nǹkan tó kù kó rí kò sí ìkankan lọ́wọ́ rẹ̀ haramu lọ́dẹ̀ síjúlẹ̀ ó ṣe sùúrù ní so a ṣe faradà ni lànàbà Muhammad sallallahu alaihi wasallam ó ní ẹ̀rí àdúnìyà ilé ayé yẹn ẹ́ sijnul mu'min àlìjẹ́nà ló jẹ́ fún mùmìnì ó ní pé alóǹdè àlìṣẹ́ tó wà láyé o àlìjẹ tó wà láyé o àlìná tó wà láyé o ẹ́n èyàn lè ṣe anyhow alóǹdè abẹ́rẹ́ tó lókun dì ní wá ìyẹn ni pé alókun dì Allah subhanahu wa ta'ala ó ti fi òfin dè wá òfin tó fi dè wá yẹn òun náà ni a máa ṣe sùúrù pẹ̀lú ẹ̀ a sí ẹsẹ̀ gbé ọlọ́ọ̀bà wa ta'ala ọ̀sẹ̀lẹ̀ ó tó sọ ní sọ́ọ̀mí ẹ̀rì nínú Suratul Furqan aya 75 ọlọ́ni wọ́yílá ọ́wùnà fi ha tàhíyà tán wà sàlámà wọ́n mọ̀ kí àwọn màdìjẹ́nà látọ̀dọ̀ àwọn màláíkà àwọn màláíkà ni ó gbàdìjọ àwọn màdìjẹ́nà ẹ́ bí wọ́n bá ti ń sálámà sí wọn òun ni ó mọ̀ kí wọn ní kíkí ọlá èyí tí a tún sọ nínú àwọn áyà ní ẹ̀ tún lọ sínú sọ́ọ̀tù Yunus ولني دعواهم فيها سبحانك اللهم وتحيتهم فيها السلام دعواهم فيها سبحانك اللهم وتحيتهم فيها السلام وآخر دعواهم عن الحمد لله رب العالمين ọ̀rọ̀ àwọn máa jẹ́ náà yóò gúnlẹ̀ sí alhamdulillahi rabbil alamin abdullahi Allah subhanahu wa ta'ala ọ̀rọ̀ tiwa náà kọ́lọ̀ ń jẹ́ kó gúnlẹ̀ sí bú tí a yọ gbogbo bá bá ṣe rí ṣe mọ́ láyé gbogbo táwà ṣe tí ó fi wá gbà fún wa tí ó fi wá sọ adọ́mà àdìjẹ́nà báyìí kọ́lọ̀bà Allah subhanahu wọn subhanakallahumma ẹ̀rí wọ́ta hiyatun fi àsàlá ìkí wọn tí wọ́n mọ̀ kíra wọn jọ́nà salamun alaikun wa akhiru dawahum alhamdulillah bẹ́ẹ̀ ni ẹ̀rí a láti ọ̀rọ̀ ti di wọn o pé ibi tí ọ̀rọ̀ tí wọ́n lọ gúnlẹ̀ sí òun náà ni alhamdulillah rabbil alamin a inshallah ta'ala omi àtún tẹ̀lé ní àìpẹ́ wasallallahu wasallama ala ala rasulillah wa ala alihi wa ashabihi ajma'in Thank you.